clear space for you. they begin to clear space for you. when they clear space for you. don't be afraid. ẹ má jẹ́ me I know myself o. I have I have a lot of understanding. You must know who you are. You must know who you are. When we are doing youth service. I was just alone. a lone person. What will I do? Go to the kitchen. From kitchen, go to NCCF. That was 21 days. Go like that. All the BB guys. All the, all one day they look at me. They say, We like you. They were calling me Omo Boy that time. Omo Boy. Because I don't really mix with them because I was not influenced. If you know who you are, you won't get to school ah, and everything will change. You won't get to an environment eh, and everything will change. Environment will not influence you. They could not influence Jesus, they will not be able to influence you. In the name of Jesus, John 14 10. John 14 10. He said, I speak not of myself. nípa mi. anything I speak. ohunkóhun tí n bá sọ. is because the father dwells in me. nítorí bàbá ń gbé nínú mi. is the one doing the work. òun náà ló sì ń ṣe iṣẹ́ náà. God will do greater works through your hand. amen. God will do greater works through your hand. So, what a man will achieve in life is a function of the understanding of the person that is dwelling in him. The question is who is dwelling in you? Who is dwelling in you? There's a song that says, something like that. That who, what is dwelling inside me? mo ti gbé jésù mi ni. so jesus. ẹ gbé jésù mi. Christ. Eat communion. Eat bread. Eat the blood of Jesus. Swallow Jesus. Swallow Jesus. Swallow Jesus. Instead of swallowing black egg, Israel are eating nonsense concussion. Go and take bread and take communion. All through this month, there will be no bitterness for you. Amen. In the name of Jesus. Now, precisely, let's look at some key points about who we really are. In Number one, I am redeemed to be free from sickness and disease. I am redeemed to be free from sickness and disease. Isaiah 53 verse 4 to 5. He said he carried our sorrow. He was wounded for us. He was bruised for our sins. He was chastised for our peace. And by his stripes we were healed by his stripes we were healed. So as they were beating Jesus, they were beating cancer. One more cancer. Beating Jesus. They beat diabetes out. he said, This cane is for your diabetes. diabetes this cane is for heart palpitation. They lift up the rod again. They landed upon it. He said, This one is for accident. This one is for renal cancer. fún renal cancer. This one Eléyìí. is for cervical cancer. For cervical cancer. As they were beating Jesus. Wọ́n ṣe na Jésù. All the thirty-nine disease. Gbogbo thirty-nine disease. Or forty-nine whatever. Or every disease name. Gbogbo e The one that they have not emerged. Ètò wọn ti. The one that the devil will still cook today. Tí Èṣù á sì mú jáde. Jesus has redeemed you from it. Jésù ti gbà wọ́n láàkúrò. That is why no matter the wind that is blowing in the land, as for you and your family, ọba àwọn ọba ẹjẹ́ a máa yan ọlọ́run. ọlọ́run ló jẹ́ kó ṣe é ṣe fún wa. ẹjẹ́ a máa yìn ín. Ajá máa ń yan ọlọ́run bá ti wọlé. Begin to bless the name of the Lord mo yàn bàbá. Ẹ Hello. Good afternoon, ma'am. Good afternoon, sir. Ẹ jẹ́ ká máa ṣí àbá fún wọn lórí ẹjẹ́ a máa yin ọlọ́run àwọn ọlọ́run ẹjẹ́ a máa yin jùmọ̀ ẹ̀yà júdà ọmọ jésù olùgbàlà hallelujah mo wá dúpẹ́ ọlé alájà tó jáde láyé ẹjẹ́ mi a ò dájú àwọn tó ti lọ. ó ṣe mí ọ́ ṣe hallelujah mo wá dúpẹ́. olúwa mà ṣeun jọ.

Amos ó di májẹ̀mú o orí àwọn ọmọ mi mo kó wọn pẹpẹ olódùmarè mo tún kó ìṣẹ̀dá wọn dé àti èmi àtọkọ àwọlé àjáde orí wa ò ní gbàgbọ́dẹ̀ mo ní orí wa ò ní gbàgbọ́dẹ̀ kò ní gbàgbọ́dẹ̀ kú mọ́tò kò ní gbàgbọ́dẹ̀ kú òfurufú kò ní gbàgbọ́dẹ̀ ikú ayákìlà kò ní gbàgbọ́dẹ̀ kú oúnjẹ kò ní gbàgbọ́dẹ̀ kú ojú ọrùn. Haya kabali eze ketelelebo. Eṣe degedege lóríà. Ee orí mi ò ní gbàbọ̀dẹ̀. Mo ní mo ní gbàbọ̀dẹ̀. Orí mi ò ní ó di májẹ̀mú o. Ó yá ó yá ó yá ó yá. Bí mo ti rú hallelujah. Ó yá ikú ọmọ máa sá. Ikú ọkọ jìnnà sílé mi. Ikú ọkọ jìnnà sílé mi. Ẹ máa rúbọ thank you Jesus yín náà. Ó yá ó yá ó yá ó yá ó yá. Àwọn kan gba ọbẹ̀ sọdá oúnjẹ tó máa ra tèmi. Láwọn kan jẹ tẹ̀mí mọ́. Ohun gbogbo tó jẹ́ rà fún wọn bàbá. Ìwọ kì í ṣàrà fẹ́mi. Mo ránu gbà ní ooo. Mo ránu gbà ní sẹ́. Irú ìrírí tí mo rí làwọn kan rí ṣùgbọ́n àánú ẹ̀yin aláboyún ẹ̀yin ọlọ́run ògbógun yé oyes oh kò sógun àní ibò ló lọ kò sógun káwọ́ lérí fẹsẹ̀ tó lẹ̀ ẹ máa ṣe o. mo yí ọmọ ọlọ́run o ṣé torí kò máa fọ orí àwọn ọmọ mi sókè ọlọ́run o ṣé torí kò ní jẹ́ kí ohun tó lè pa wọ́n lára kó pò fún wa ọlọ́run o ṣé torí kò máa tú àṣírí òkùnkùn ibi tí òkùnkùn fara sí ibi tó fara pamọ́ sí nínú ilé mi nínú iṣẹ́ wa ọlọ́run wọn dúpẹ́ torí pé kò ní bò àwọn ìtumọ̀ pẹ́yẹ nìyẹn ẹ máa dú ẹ máa dú ẹ máa dú. Hey! lójú òfurufú o àwa lọ pẹ̀rí níwájú ọ̀gbìn ká ọ̀pọ̀ ọlọ́run tí ayé ń pè north is like rain hallelujah gbogbo èèyàn máa kí o gbogbogbò ó ní inú mi dùn nígbà tí wọ́n sọ fún mi wípé ẹ jẹ́ ká lọ sílé olúwa I want you to begin to appreciate the Almighty God. Begin to thank Him. But Daddy, I want to thank you for another privilege. Another privilege to be able to pray for my children. Another privilege to be able to talk to you. Another privilege to be able to have hope in you. Another privilege that they will soon call me a mother. Another privilege that I will soon enjoy the motherhood praise. Open your mouth and begin to thank God. Just say, I àwọn ọlọ́run mo fẹ́ dúpẹ́. Bóyá ọmọ yẹn ti pé two, bóyá ó ti pé three, bóyá ó ti pé twenty, bóyá ó ti pé forty iyekíye ọjọ́ orí tọmọ yẹn lè ti pé ẹ máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo mọ̀ọ́rẹ́ olúwa mo mọ̀ọ́rẹ́ olúwa mo mọ̀ọ́rẹ́ olúwa mo mọ̀ọ́rẹ́ èyí tẹ́ ń wojú ọlọ́run fọmọ ẹ máa dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ ìlérí ọlọ́run mo dúpẹ́ àsọtẹ́lẹ̀ ọlọ́run mo dúpẹ́ torí pé mo mọ̀ wípé ẹ ò gbàgbé mi nítorí pé ò gbàgbé mi torí ẹ lè ṣe bẹ́ẹ̀ provision for the scripture nítorí pé ò gbàgbé mi torí ẹ lè ṣe bẹ́ẹ̀ provision for the scripture ó yẹ máa yin ọlọ́run yẹn bí ọlọ́run mo dúpẹ́ torí pé èmi lè rí kan èmi lè rí ẹ̀rí orí òkè yìí kan èmi lè rí ọgbọ́n kan èmi lè rí ọmọ kan èmi lè rí ọmọ bíbí kan ẹ̀yin tí a ń tẹ lóyún ẹ máa dúpẹ́ ọlọ́run mo dúpẹ́ torí pé mi ò ní bá oyún yìí lọ don't focus on what the doctor may be telling you that is caring hallelujah mommy it is because of God mommy torí ọlọ́run ìwà láàyè rẹ̀ torí ẹ̀ ló ṣe fún wa ní ìgbẹ́kẹ̀lé kí sì ni ìgbẹ́kẹ̀lé wa ọ̀rọ̀ ọlọ́run kí ni ìgbẹ́kẹ̀lé wa ìwé mímọ́ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwa mo dúpẹ́ torí pé mo ti rù ú mo dẹ̀ máa sọ ọ́ olúwa mo dúpẹ́ nítorí pé tí mo bá dẹ̀ máa sọ ọ́ ẹ̀rí ló máa mú dé kò ní mú ẹkún dání kò ní mú àwọ̀ dání kò ní mú ìbànújẹ́ dání wọ́n máa kí mi kú oríire lórí òkè yìí èmi náà máa di abiyamọ ó máa fà á ah, jésù olúwa wa ẹ jẹ́ dúpẹ́ àwọn àánú tá a ti jọ láàrẹ̀ sẹ́yìn èmi jọ láàánú olúwa ìbá má ṣe pé mo jọ láàánú olúwa ni bóyá àbá tún rí àkọ́bí mọ́ ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀yin náà ẹ ronú sẹ́yìn ẹ ronú sẹ́yìn ẹni olúwa mo dúpẹ́ àwọn orí ọ̀fẹ́ rẹ tí mo ti jọ láàrẹ̀ lórí àwọn ọmọ mi tó o fi jẹ́ kí tó o gba tàtàmì láàyè kó lè ba ṣé abiyamọ mi jẹ́ ẹ jẹ́ apẹ jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ẹ jẹ́ adúpẹ́ ronú sẹ́yìn まともに赤 ìṣòro alẹ́ yìí every on twenty four gbogbo abiyamọ tó ń ṣiṣẹ́ ọmọ tó mọ̀ pọ̀ mọ̀ ń ṣiṣẹ́ ẹ má máa fi ìṣòro yẹn ṣeré o ìṣòro ẹ̀ ní twenty third wa màá dọjú alẹ́ jẹ wọn mọ́ àkókò tá a máa ń du ara wa nìyẹn every on the twenty third àkókò tá a máa ń du ara wa ní gbogbo oṣooṣù àti gbogbo èèyàn á du ọmọ àdu ọkọ ṣùgbọ́n lọ́jọ́ yẹn ọlọ́run fún wa fi ń du ara wa pé olúwa màá ṣiṣẹ́ yìí gbèrè màá ṣiṣẹ́ yìí gbèrè màá ṣiṣẹ́ yìí gbèrè ẹ jẹ́ sọ fún ọlọ́run olúwa gbogbo àwọn ọmọ tí mo ti ṣiṣẹ́ lé lórí olúwa jọ̀ọ́ gbogbo àwọn tí mo ti ṣiṣẹ́ lé lórí gbogbo àwọn ọmọ tí mo ti jìyà lé lórí olúwa jẹ́ ń lè jọrọ̀ lọ́wọ́ wọn olúwa má jẹ́ kí n tún jìyà lọ́wọ́ wọn wọn ò tún gbọdọ̀ pọ́n mi lójú ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ ó yá ó yá ó yá ó yá ó yá ẹ jọ ẹ fi tára gbà ẹ bu ẹ bu aleluya yẹn jésù olúwa wá à ẹ pé jésù gbogbo omi tí ayé ti lọ ń dúró dè mí láti pa mí lẹ́kún lórí ọmọ olúwa má jẹ́ kí ọjọ́ yẹn ó dé ìkórìtà tí wọ́n ti lọ lúgọ́dẹ mi mo gbà mo sọ kí nìkan lánàá mo ní don't let us commend ourselves too soon wọ́n lè má dúró dé lómi láàárọ̀ wọ́n lè má dúró dé lómi lọ́sàn-án ó lè jẹ́ ọ̀gángan alẹ́ yẹn lọ́lọ́ dúró ẹ já tètè rún àṣẹ àdúrà lọ síbẹ̀ ẹ sọ fún ọlọ́run gbogbo omi tí sàtáni ti dúró dè mí gbogbo omi tó ti dúró dè mí lórí ọmọ tó ní àwọn ọmọ mi mú ọmú kékeré jẹ ó ní kò ní mú ọ̀dọ́ jẹ tó ní kò ní mú ọ̀sán jẹ ẹ pariwo olúwa fi kú ka mọ́ bẹ́ẹ̀ ẹ pé jésù ẹ sọ ní àdúrà bẹ́ẹ̀ gbogbo omi tí òkú ti lé lọ́dẹ̀ mi láti lè bá ṣé abiyamọ mi jẹ ẹ jẹ́ àrọ̀jù àdúrà síbẹ̀ gbogbo omi tí sàtáni lọ́dẹ̀ mi ẹni tí àwọn ojú ọlọ́run fún ọmọ ẹ jù ẹ gbà á ohun tí ẹ kọ́kọ́ nìyẹn ohun tó ń kọ fún wa kọ́kọ́ nìyẹn ẹ jù ẹ fi dára gbà nígbà tó wà lọ́dọ̀ mọ́mì wọ́n dẹ̀ wọlé ọkọ wọ́n dẹ̀ dúró wọ́n dẹ̀ ní ìdádúró ibi tí sátánì ti lọ dúró dè wọ́n nìyẹn ìtumọ̀ àdúrà tí àmì mímọ́ ránṣẹ́ nìyẹn àwọn tó lè wọ́n yá ó ti yẹ ẹgbẹ́ àdúrà náà iye máa ń larí mọ́gi ó máa ń fẹ́ fún wọn ẹ máa ń lọ kí ló wá dé kó kí ayé lè kàpọ̀ òòlù ìgbà ni pé Jésù gbogbo ohun tí sátánì ti ṣètò pé kírìn àjò àwọn ọmọ mi wọ́ kó ba lè ba ṣí àdúrà mi jẹ́ ohun tó burú jù ni kí wọ́n máa pè ní pé bó dẹ̀ ṣe gbàdúrà tó yẹn ah mo gbàdúrà tàbá rí ẹnikẹ́ni tí èdè yẹn ti jáde sí níbí tàbá tàbá rí ẹnikẹ́ni tí wọ́n ń pété èdè yẹn láti sọ sí pé ah, kí ló wá dé bó ṣe gbàdúrà tó lórúkọ Jésù ọkùnrin já èdè yẹn lọ àti ẹ̀yin àti èmi ah mo rí ohun yóò ní fọ̀ sí wọn ohun tó ń fọ̀ sábíámọ tí àwọn tí ò gbàdúrà tí wọ́n á máa sọ wípé ah, bó ṣe gbàdúrà tó yẹ Ah, lórúkọ jésù ọmọ yẹn ò ní jábọ́ sí wa lórí àwọn ọmọ wọ̀nyí lórúkọ jésù ọmọ yẹn ò ní pọ̀ sí wa mo ní lórí àwọn ọmọ wa àmọ́mọ́ yìí ṣàmì wọn lóhùn yẹn ò ní pọ̀ sí wa ohun táyà fi máa sọ wípé kí ló wá dé bó ṣe gbàdúrà tó kí ló wá dé bó ṣe gbàwẹ̀ yẹn tó kí ló wá dé bó ṣe wọnú afẹ́fẹ́ tó kí ló wá dé bó ṣe rúbọ ìràpadà tó ohun tó máa jẹ́ káyé sọ wípé bó ṣe gbàdúrà tó lórí àwọn ọmọ lórúkọ Jésù mo ní kò ní fọ́ sí wọn ẹ̀yin màmá bàbá tá a jọ ń gbàdúrà ojoojúmọ́ lórí òkè tí ayé ti mọ̀ wá mọ́ ìpèyè lórúkọ Jésù ọmọ yẹn ò ní fọ́ sí wọn èdè yẹn ò ní jáde sí wọn ìṣẹ̀lẹ̀ tó lè mú káyé fọ èdè yẹn ìṣẹ̀lẹ̀ tó lè pẹ́ èdè yẹn jáde sí wa lórúkọ Jésù ogun ọ̀lú tilẹ̀ kọ́. ò jẹ́ orúkọ gbogbo ọfà tó ti inú orúkọ wọlé gbogbo ọfà tó ti inú orúkọ bá ṣe abiyamọ mi jẹ́ ẹni ẹ máa jáde lára àwọn èso rẹ̀ níbi nílé yín that is not biblical rise up don't overlook it. àwọn nǹkan tá a bá ti rí àwọn nǹkan tá a bá ti rí mọ́mì dáàdì nínú ilé wa mà àwọn ohunkóhun tá a bá ti rí èyí tó jẹyọ nínú ìran wa tí ò dáa mọ́mì ẹ má fọ òde ọwọ́ ẹ rọ̀ àdúrà nítorí pé kí ni mọ́mì ó lè jẹ́ ìpínlẹ̀ yín nìyẹn ẹ tún pe Jésù sẹ́ a ní ọwọ́ tí wọ́n dá lé wọn lọ́wọ́ lórí tí wọn kì í fi rí ọmọ gbé tó lásìkò ọwọ́ tí wọ́n dájọ́ lé wọn lórí tí wọn kì í fi rí òun ọmọ ṣe lọ́jọ́ alẹ́ ọwọ́ ọwọ́ tí wọ́n dájọ́ lé wọn lórí ọwọ́ tẹlómìn ni kí wọ́n máa ṣe ṣe ṣe ṣe ṣe ayé máa rí iṣẹ́ lórí ọmọ ṣùgbọ́n wọn kì í jẹ́ kọ́ lérè ìgbà tó bí ọmọ bá ti di ìyá ìṣẹ̀ṣẹ̀ gbogbo ojú ló máa rí wọ́n máa kọ̀mẹ́ẹ̀dì iṣẹ́ náà wọ́n máa kọ̀mẹ́ẹ̀dì iṣẹ́ náà ṣùgbọ́n tó bá tú àkókò kó jọ wọ́n jálẹ̀ nígbà ìdíkú yẹn máa mú wọn lọ ẹ àgbà màmá ṣe rí alẹ́ yìí mọ́mì a tún fẹ́ du ara wa ni alẹ́ yìí dádì a tún fẹ́ sáré ara wa ni ìṣòro twenty tọ́dù mọ́mì don't miss it ìṣòro ẹ̀kan lóṣù tá bá ń ṣe ara wa là ń rọ̀jò àdúrà lé lórí òbí àkì rántí ọmọ a máa ń gbàdúrà pé olúwa bá ṣe ṣètò yìí má jẹ́ kó bọ́ sí pàá má má jẹ́ kó sọ sí pípẹ́ bọ́ òun tá a máa ṣe lẹ́rìí twenty tọ́dù ẹ tún pè Jésù mọ́mì ẹ tún pariwo ẹni ọlọ́run má jẹ mọ́ ọlọ́run má jẹ mọ́ ègún ilé wa tó ní dandan òun fẹ́ sọ̀rọ̀ lórí ọmọ mi ègún tó máa ń ba ṣe abiyamọ wọn jẹ́ ègún tó máa ń ba ṣe abiyamọ wọn jẹ́ ègún tí kì í jẹ́ kọ́ lábiyamọ ṣe ègún tí kì í jẹ́ kọ́ rí òwò ṣe tó ní ẹ̀mí ló tó mo fẹ́ ṣiṣẹ́ lé lórí àwa ní ẹ̀sùn agbára nínú tó láwọn ọmọ mi ló Jésù ṣùgbọ́n wọ́n gbọ́ràn sí ẹ̀mí mímọ́ wọ́n gbọ́ràn sí ohun olúwa ọlọ́run ti kọ́ sáwa náà báyìí ṣé ẹ mọ bí ọlọ́run ṣe ẹ̀rù ọlọ́run ikú tún jókòó lórí mo lọ́lọ́run ẹ̀rù ẹ̀ mà tó bá wọn nígbà tó ní kí tó ń sọ fún bàbá pé ká pàdé ní ọjọ́ Friday tó kọjá kí wọ́n gbàdúrà lórí kidnappers gbogbo wa máa rò pé bóyá àwọn kidnappers tó ń lọ nígboro nìkan ṣùgbọ́n kidnappers tó ju kidnappers lọ òun níbi kọ̀ọ̀kan ọmọ wa wà tá ò rí tó fẹ́ borí wọn ṣe rí pé àdìtú lọ̀rọ̀ ọlọ́run yìí kò lọ kò ná fún wa straight ìgbà tó ní kó gbé Jésù náà jáde ayé lùkì nàlẹ́ ẹ pé Jésù mọ́ mi olúwa gbà mí instruction wo ló ti fún mi ní lórí ọmọ tí mi ò lò tó ń jẹ́ ìpalára fún ọmọ mi lọ́wọ́lọ́wọ́. Mommy, don't overlook any God's word, either directly spoken to you or spoken by the prophet over your child. Ẹ jọ̀ọ́. Ohunkóhun tí Ọlọ́run bá ń bá yín sọ lórí àwọn ọmọ yín. Mọ́mì ẹ má wé bẹ́ẹ̀. Ohunkóhun tí wòlíì bá ń jíṣẹ́ fún yín lórí àwọn ọmọ yín. Don't say what is the prophet saying hallelujah o why mommy? ẹni tó ní mánú àwọn lọ́wọ́ òun ló ránṣẹ́ sí wa o ẹni tó ní mánú àwọn lọ́wọ́ tó máa sọ bẹ́ẹ̀ ṣe máa tó tó máa gún rẹ́gẹ́ òun ló ránṣẹ́ sí wa o mọ́mì mo fẹ́ ká wo ìrìn àjò ayé àwọn òbí Jésù mo fẹ́ ká wa náà mú àkárí àmúlò yẹn wọ́n gbọ́ràn ẹ pé Jésù níbo ni àìgbọ́ràn ẹ̀mí òbí gan-an tí kó mọ́mọ́ mi fẹ́ baṣẹ́ mi jẹ́ bí ọlọ́run ní kẹ́ ẹ gba àwẹ̀ bí ọlọ́run ní kẹ́ ẹ ṣe ṣóòru bí ọlọ́run ní kẹ́ ẹ fi ọ̀dọ́ ọmọ yẹn láti máa ṣiṣẹ́ olúwa bí ọlọ́run sọ fún mi pé má yẹ kọ́ ọmọ yẹn lọ sí skul yẹn ní pé no torí pé skul tọ́ rẹ ọ̀rí ọmọ mi ń lọ níbẹ̀ ni mo fẹ́ kọ́ ọmọ mi lọ àwọn ọlọ́run ò dẹ̀ létò ètò ọlọ́run ò sí fún ọmọ yẹn ní skul tọ́ rẹ ọmọ yín lọ mú mi gbà ibo ni àìgbọ́ràn mi ti kó bá mi lórí ọmọ níbo ni àìgbọ́ràn mi ti fẹ́ yí ọkọ̀ àyànmọ́ mi ọmọ mi sí gbọ́ fi padà pè gan lẹ́kún ẹni olúwa ṣí mi níyè padà sí olúwa ṣí mi níyè padà sí olúwa là mí lójú padà sí olúwa là etí ẹ̀mí mi padà sí ẹgbẹ́ jẹ́ ẹgbẹ́ tó yẹ lọ rẹ ẹgbẹ́ fi dálágbá màmá ẹgbẹ́ fi dálágbá ẹgbẹ́ fi dálágbá ẹgbẹ́ fi dálágbá olúwa jọ ń gbà mẹ́ olúwa jọ ń gbà mẹ́ níbo ni àìgbọràn mi ló ti kó bá mi lórí ọmọ níbo ni àìgbọràn mi ó yá ó yá ó yá ó yá ó yá ó yá jésù olúwa wá ẹ tún pe jésù mọ́ mi ah olúwa jọ má jẹ́ kí èṣù fi social media báyìí ọmọ mi jẹ́ mú mi ẹgbẹ́ bá mi gbà olúwa jọ kọjú ibi tó ń da social media kọjú ibi tó ń da technology olúwa kọjú ẹ̀ sáwọn ọmọ mi. There are positive impacts and there are negative impacts. Àwọn iṣẹ́ tàwọn abiyamọ báyìí ní kájọpọ̀ ti ẹ̀mí mímọ́ kọ̀ọ̀kan sóun tẹ́ fẹ́ ṣe. They will use it. They are using it in school. They expose them to it. But mọ́mì ibi tí ṣé àdúrà abiyamọ tó ti wá rẹ̀ ẹ máa máa gbà ní lójoojúmọ́ ẹni olúwa jọ̀ọ́ tá a bá rí bíi kọ̀kọ̀. as we are praying let us be available ẹ jẹ́ tún àdúrà nígbà ẹni olúwa jọ gbogbo ọ̀fà i want to feel among èyí tó lè ti bá ọmọ mi tí mi ò mọ̀ tó lè bá ṣí abí ọmọ mi jẹ́ àyà kàpálíà ẹ̀mí mímọ́ máa mú ọmọ mi jáde ẹ̀mí mímọ́ bá mi fà jáde ẹ ọ̀hún tí ò bá wọn ṣe lánàá tẹ́lẹ̀ ẹ̀ tó mú náà bẹ̀rẹ̀ gbára nù débi kó wá graduate ó ní kó ṣẹ́yún ó ṣẹ́yún títí títí títí wọ́n ti ṣẹ́ ilé ọmọ ẹ̀pẹ̀ jésù ẹni olúwa jọ tá a bá ní gbogbo ọfà ìwọ́n tún fi làwọn tàbí tá a ti prógrámù láti bá àwọn ọmọ rẹ̀ mo dúró lórí pẹpẹ àdúrà lónìí mo pe ìṣẹ̀dá wọn ní kankan lórúkọ jésù mo fàyè jáde èmi forúkọ jésù fàyè jáde mo yá sọ́yà lọ́rẹ́ ó yá yá yá yá yá yá yá yá ẹ̀yin bàbá ẹjọ́ ẹgbàá ẹ̀yin bàbá ẹjọ́ ẹgbàá èṣù ò gbọ́dọ̀ yí ẹrù ayọ̀ mi dànù èṣù ò gbọ́dọ̀ yí ẹrù ayọ̀ mi dànù jésù olúwa wá ẹ tún pé jésù gbogbo ohun tó lè jẹ́ kí ọbẹ̀ mi ó jóná ọbẹ̀ là ń sè mọ́ mi ọbẹ̀ là gbé kaná lórúkọ jésù ó máa jiná fún wa mo ní ọbẹ̀ tá a gbé kaná lórúkọ jésù ó máa jiná fún wa nígbà tọ́bẹ̀ yẹn bá jiná tán kò ní í jó wa lẹ́nu mo ní nígbà tọ́bẹ̀ yẹn bá jiná tán kò ní í jó wa lẹ́nu gbogbo ẹ̀yin màmá bàbá bẹ́ẹ̀ ti fi ọwọ́ yín ṣíà lọ́sàn-án yìí ọwọ́ yìí kò gba èrè ọmọ lẹ́tà ayọ̀ tí wọ́n ń pè ní lẹ́tà ayọ̀ ọmọ lórúkọ Jésù olùgbàlà lọ́wọ́ gbogbo àwọn abiyamọ tá a ti ṣí àlọ́sàn yìí tá a ti rúkọ aleluya yìí tá a ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí lórúkọ Jésù kò ní di èèwọ̀ fún wa ẹ̀yin tá a di wọ́n ti sẹ̀ sínú ọwọ́ yín kò gbé ọmọ yín ọwọ́ yín kò gba àyè gbogbo ojú ti rí yín wọ́n ti kí yín kú ìkúra lórúkọ Jésù wọ́n máa kí yín kú ewu ọmọ mo ní wọ́n máa kí yín kú ewu ọmọ mo ní wọ́n máa kí yín kú ewu ọmọ Jésù Olúwa wa báyìí lolúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí Olúwa ní aṣọ tí àwọn ọmọ yẹn máa wọ̀ tó ẹ̀mí I don't want to know the program or whatever they do in America ohun tí mo gbọ́ ni olúwa ní aṣọ tó máa kọ́kọ́ kan ọmọ yẹn lọ́rùn tó bá mọ̀ olúwa ní ìwọ màmá tó ń wò mí tó ru olú yìí màmá tó ń wò mí tó fẹ́ bímọ yìí olúwa lẹ́yìn ní kẹrà o má jẹ́ kẹ́lò mi bẹ̀rẹ̀ tẹ́ ẹ bá dẹ̀ ti rà á olúwa ní ẹ máa gbé wẹ́dá wẹ́nẹ̀dẹ́ or not gbogbo ìgbà tẹ́ bá ti fẹ́ wọ inú àdúrà bíi amọ́ olúwa ní kẹ́ máa gbé wọlé ó gbàdúrà àwọn atẹ́wọ́gbà ògo lọ́wọ́ ọmọ kàńdálí àbòsí àwọn atẹ́wọ́gbà ògo lọ́wọ́ ọmọ bó ti ń bọ̀ lórúkọ Jésù wọn ò ní rí ògo ọmọ yẹn gbà mo ní wọn ò ní rí ògo ọmọ rẹ gbà mo ní wọn ò ní rí ògo ọmọ rẹ gbà lórí gbogbo ọmọ aláboyún lórí òkè yìí sàtáni máa pòfo ẹ pé Jésù òfo tó ní kí n pa lórí ọmọ ẹni tó ní kí n pòfo ni Olúwa transfer sí. Mommy, Edda, some people are even envy that you are praying for your children. Don't you know that? Àwọn kan mọ́mì wọ́n tún envy nígbà gbàdúrà fáwọn ọmọ yìí. Àwọn kan tún rọ ibi sí nígbà ṣé ń gbàdúrà fáwọn ọmọ yìí tó wọ́n lè jẹ́ ara máa rí tó máa ta ilé ọmọ ẹ̀jọ́. Ẹ̀pẹ́ Jésù, wọ́n gbọ́ ẹni tó fẹ́ kí n mú ọ̀fọ̀ jáde lórí ọmọ. Ah! Olúkọ dúpẹ́ gbogbo àwọn intercessor lónìí. Mo dúpẹ́ grandma lórúkọ Jésù olùgbàlà ìṣeláyé yìí ẹ ò ní mú òkú ọmọ mọ́. bẹ́ẹ̀ ti gbàdúrà fún ìdílé akínyẹlé bẹ́ẹ̀ gbàdúrà fún àwọn ọmọ wa lórúkọ jésù ẹ̀yin náà jèrè àwọn ọmọ iná ọmọ ò ní tó gbogbo ní all the intercessor lórí òkè yìí ẹ ní mọmọ jẹ ọmọ irú bí àdúrà tẹ so sínú ayé ikọ̀ ọlọ́run àti ìdílé wọn lórúkọ jésù kò wù fún yín ẹ pé jésù gbogbo ẹni tó fẹ́ kí n pòfo nílé ọkọ ẹ ẹni tí ò fẹ́ kéèyàn bímọ ó fẹ́ kéèyàn pò fún nínà ẹni tó fẹ́ tó ń lérí pé àníjẹ́ kó lóyún a máa yọrọ ìyá ìlara ẹ̀ a máa rí pé ayé mi kà pọ́ọ̀lì ẹ̀pẹ́ Jésù ẹni tó ní kí n mú ọ̀fọ̀ jáde ní ọkọ ẹni tó ní kí n pọ̀fọ̀ lórí ọmọ ẹni olúwa transfer ọ̀fọ̀ yẹn sí olúwa transfer ọ̀fọ̀ yẹn sí olúwa transfer ọ̀fọ̀ yẹn sí ẹ̀pẹ́ Jésù ẹ̀tọ́ pẹ̀lú ọ̀ lórí àwọn ọmọ wa àyípọ̀fọ̀ jésù olúwa wa ẹ pé jésù ọlọ́run gbogbo àwọn tó ń wojú ọlọ́run fún ọmọ olúwa mú mi lọ sínú ìwé revelation yẹn revelation olúwa ní ká fi ibẹ̀ yẹn gbàdúrà gbogbo àwọn akáwọn ojú ọlọ́run fún ọmọ revelation three verse seven revelation three verse seven gbogbo abiyamọ ni kò lè gbà ẹ gbogbo nǹkan ọmọ ẹ kó wá yẹn ẹ kó síta gbogbo ẹrù ọmọ a máa ń kó wọlé ẹ kó síta gbogbo nǹkan tẹ́ kó wá tẹ́ ti rà lórúkọ ọmọ yẹn tẹ́ ti fi orúkọ ọmọ yẹn pè é péré ẹ̀ mo kọ́kọ́ súre gbogbo ẹrù ọmọ tẹ́ kó débi ó di májẹ̀mú ọmọ lọ́wọ́ yẹn ẹ ti fi ọwọ́ yẹn. carry on. He that had the key of David. Ẹ gbọ́ mi mọ́ mi, kò sí bẹ́ẹ̀ ṣe lè mọ inú ilé mi jù mí lọ. Èmi ni mo ní inú ilé yìí, mo mọ nooks and cranny. Mo mọ ibi tí ohun gbogbo yẹ kó wà. Tí àlejò bá wọlé, kò lè mọ́ o. Ọlọ́run mọ ayé yín sàn. My sister, Ọlọ́run mọ èkó mọ ayé yín. Kì í ṣe èṣù yẹn, àwọn tó ń gbéraga yẹn àwọn tó ń bọ̀ sí yẹn wọ́n ọmọ nǹkan kan nípa yín sà ohun tó ń sọ yẹn kì í ṣe fún yín. God is the one that has the key of David. The key to your womb is not in the hand of the devil. So he doesn't have the right to manipulate it. God is opening our eyes to this scripture. He does not have the power to manipulate your womb. He does not have the power to manipulate your spouse. Why? Because he has not been given the key. It is only those who have the key to open and shut. Amen. Only he that have the key of David. The same thing goes to mothers. Ọlọ́run fún wa, Ọlọ́run ló kó wọn wa lọ́wọ́ náà. Èṣù kan ló fi wọ́n fún wa náà. Òun ló kó wọn wa lọ́wọ́, ó kọ́kọ́rọ́ ṣíṣí àti tútù wọn. He that has the key of David. He that openeth and no man shuts. No man. Somebody said no man. Are you catching that revelation? Somebody said no man. Wọ́n wá sọ pé nìkan ló wà ní GKC Somebody said no man. They are giving you a report. You don't have this, you don't have that. This one is weak, this one is manipulated, this one is not working. They don't, no, no, no, no, no. Mommy, ẹni call ní kọ́kọ́rọ́. That is why I always return back to you. I love what David did. David was in a, in a dilemma. He doesn't know what to do. He have taken away all everything he has. When he has been returned, he will show padà sọ́dọ̀ lọ́run. Always learn to return back to God. Ọmọ yẹn ò ṣe dáadáa mọ́. Kò yẹ yín bí ọ̀rọ̀ ayé ọmọ yẹn ṣe ń lọ. Ìdílé yín ẹ̀mọ́ bó ṣe ń lọ mọ́. Returning back to God. In the first instance, Ọlọ́run ló gbèdé yẹn lé lọ́wọ́. Because he is the one that has the institution of marriage. Hallelujah. Only he that can shut, and he that can open, and no man can shut. And he that can shut, no man can open. So nobody has the power and the audacity to close the door of the room. I want you to go in and only that. Have you catch that revelation? Anytime we Ẹni tẹ́ ń gbojú ọlọ́run fọ́mọ, ẹ̀yin abiyamọ ẹ̀ jáde, ta ló lóun fẹ́ tilẹ̀kùn ẹ̀mí one more minute nígbà tí ògo wọn fẹ́ jọ ta ló ló ń fẹ́ tilẹ̀kùn ẹ̀mí ẹ̀mí gan nígbà tó ju ọmọ fẹ́ yọ ta ló ló ń fẹ́ tilẹ̀kùn ilé ọmọ mi nígbà tó yẹ kí n máa ṣàfihàn ọlọ́ọ̀dì ọkọ ẹni olúwa gbàgbára lọ́wọ́ ẹ̀ the Lord who has the key of David ìwọ nìkan ló ní kọ́kọ́rọ́ lé Dáfídì lọ́wọ́ ó yá whatever the enemy thought they have done whatever they thought they have completed father reverse father reverse them reverse them reverse them reverse them ó mú ìjọba lọ́wọ́ ní ọ̀gbẹ́ ohun tí wọ́n rò fáwọn ti tì. Ilé ọmọ tí wọ́n rò pé ti ṣàṣeyọrí. Orí ọkọ mi tó rò ti ṣàṣeyọrí. Orí àwọn ọmọ mi tó rò ti parí iṣẹ́. Ó ń já ó já ó tí wọ́n rò pé wọ́n ti ti ẹnìkan fi ṣojú àlá olúwa ni wọ́n lérí sí lórí ọmọ olúwa ni wọ́n lérí sí lórí àti bímọ olúwa ló ń fẹ́ rí ìbáàsì ohun ẹni word does not die ọ̀rọ̀ kíkú ọ ọ̀rọ̀ kíkú ọ ẹ̀pẹ̀ jésù ah níbo ni òkùnkùn ti lérí sáwọn ọmọ mi níbo ni ọ̀tá ti lérí sí mi níbo láti lérí pé mi àárín jẹ́ òbí mọ́ níbo láti lérí sí mi pé aláàdíjẹ́ mi ò lọ́kọ̀ọ́ olúwa ni wọ́n lẹ́rí sí ah, ah, ta ni ẹni yìí olúwa ni wọ́n lẹ́rí sí kì í ṣe lójú ọ̀run fisikálẹ̀ olúwa ni wọ́n lẹ́rí sí fisikálẹ̀ olúwa ni wọ́n lẹ́rí sí fisikálẹ̀ olúwa ni olúwa ni wọ́n lẹ́rí sí ẹni yìí kì í ṣe lójú ọ̀run kì í ṣe lójú àlá it was a physical pronouncement physical pronouncement physical pronouncement physical pronouncement olúwa ló ń fẹ́ yí ọ̀rọ̀ wọn dànù olúwa ní kẹ́ni yẹn jáde láàrin ìṣẹ́jú méjì kí ikọ̀ sọ gbólóhùn àṣẹjáde kí áńgẹ́lì tó wọlé yìí áńgẹ́lì àtúnṣe yìí áńgẹ́lì àtúntò yìí áńgẹ́lì àmúbalàbọ̀sípò yìí kó dẹ̀ pàdéṣẹ́lẹ̀ lórí gbogbo ènìyàn gbé omi yín jáde ẹ gbé omi yín jáde ó ní omi ńlá fi ṣe wòsàn omi ńlá fi ṣe wòsàn ó sọ. omi gbogbo ènìyàn mú omi yẹn sókè omi ńlá fi ṣe wòsàn ìṣẹ́jú méjì ẹni yẹn kó pe nọ́mbà eight three two three zero two one eight two one tí òbí ọ̀bẹ jáde ló kúrò níbẹ̀ ni omi ńlá fi ṣe wòsàn ó sọ òkú ọjọ́ mẹ́ta dára yẹ omi ńlá fi ṣe wòsàn ó sọ òkú ọjọ́.

ẹni tí má kọ̀ṣẹ́ sí bí. ó ní ṣẹ́gun ṣe wà níbi tẹ́ ti lè dọ̀bálẹ̀. làwọn gbogbo abiyamọ ẹ̀kọ́ nìyẹn jésù àbánidáró ọ̀rọ̀ rẹ̀ ọmọ ọdún mélòó ni yín màmá.